إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله فمن أعظم الأمور والاعتقادات الإسلامية الثابتة التي أنكرها الكفار وشددوا في إنكارهم له هو يوم البعث ويوم النشور واليوم الموعود قال الله تعالى في سورة النبأ عما يتساءلون عن النوى العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ثم بين الله سبحانه وتعالى استدلالات كثيرة على جبروته وقدرته العظيم وقدرته العظيمة على أنه قادر على أن يبعث الموتى فقال سبحانه وتعالى ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا فأورد تسع أمور كبيرة عظيمة لا يستطيعها لا ليس له قدرة عليها إلا الله سبحانه وتعالى ثم قال إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حبيبا وبصاقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا ثم من شان القرآن العظيم أن يقرن في موعظته الكفار والمؤمنين إما أن يذكر الكفار أولا ثم يعقبه بالمؤمنين أو يذكر أو أو يذكر المؤمنين أولا ثم يعقب بالكفار تعليما للمسلمين وتعليما للمؤمنين على وجوب الجمع بين الإنذار والتحريف وبين الجنة والنار وبين تحريص الناس على الخير وتخويفهم عن الشر قال الله تعالى بعد أن ذكر الكفار وما يلحقهم من العقاب فقال سبحانه إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا جهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا أدكني يا دولم الله باتي أوقاتي àgbà yìí pé kò sí ẹnì kankan tọ́lẹ́tọ́ sí ìjọsìn àfi ọlọ́ọ̀bá nìkan ṣoṣo àtìgbà pé ànábìwá Muhammad ẹrú sí rẹ ní òjíṣẹ́ rẹ ní kí ọlọ́ọ̀bá kí ọ tẹ kí ọ gẹ àti àwọn ará nílé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yin yóò tó àjọrọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ògbéǹde kọlọ́jẹ́ ajé wa nínú wọn ẹ̀yin ẹrú sí ọlọ́run nínú àdìọ́fẹ́ Islam tọ́fẹsẹ̀ nílẹ̀ tọ́lálà fi àtẹ́rí wà fún Kùránì àti hadith Ànábì sallallahu alaihi wasallam tó sì jẹ́ wípé àwọn káàkiri ọjọ́ nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́ tako tí wọ́n gbógun tì tọ́jú àwọn lẹ́nu tí wọ́n rí pé nǹkan yìí kọ̀bálà akẹ́ ìtàwọn mú òun náà ní ọ̀rọ̀ nípa ọjọ́ àjíǹde torí ẹ lọ fẹ́ pé tipátipá lẹ́yìn ti rí àwọn súra kọ́tọ́ ẹ kókò ní sọ̀rọ̀ ọjọ́ ìwọ̀nba díẹ̀ ni nínú àwọn súwárù Kùránì àwọn míì sọ yìí pé mọ́kànlá ni nínú one hundred and fourteen ti bẹnu Kùránì tí túmọ̀ sí pé àwọn súra tó sọ nǹkan ọjọ́ ó lé ní ọgọ́rùn kan tí ó tọ́jú gbogbo ìgbà ìmọ̀ nígbà ọjọ́ yìí pé nǹkan ìmọ̀ ni kápé èèyàn tó kú tó ti kẹfún tó ti jẹrà àbẹ́ńtà àfojúrí tó ti kú tipẹ́tipẹ́ kátó wá pé ọlọ́run bàlẹ̀ kẹ́ ọlá yóò fún gbé dìde padà nǹkan ìmọ̀ ni nǹkan ìyanu ni ṣùgbọ́n ìsìláàmù mú wá bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀sìn tó ṣáájú náà mú wá ó fẹ́ ká ní àjẹ́ ọkàn pa rẹ̀ ṣùgbọ́n àwọn káàfìrí mẹ́kà àti àwọn kèfèrí gómìnà wọ́n gbógun tì í wọn ò fẹ́ kí á ní ìgbàgbọ́ sí i torí pé nínú ìgbàgbọ́ tí wọ́n ní pé gbogbo táwọn bá ti gbé pé ń lé ayé táwọn bá fi kú báyìí ọ̀tán náà nù kò sájìǹde mọ́ kò sẹ́sàn mọ́ ìtí á sì ń fẹ́ nu nítòsí pé wọ́n nìyẹn torí báwọn náà mọ̀ yìí pé ìwà burúkú tí ọ̀yọ́ ọlọ́ọ̀bá àlekẹ́ọ́lá ń ná làwọn ń lórí yẹ̀fẹ̀ ọlọ́ọ̀bá àlekẹ́ọ́lá ọwọ́ akú ọ̀rọ̀ lórí ọjọ́ àdínde yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn súra nínú ẹ̀ ní súratul Qiyamah wà bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀ o náà ni súrátù nẹ́bà tọ́yẹ́ pé ọ̀rọ̀ ń fa àjíǹde ìlọ́lọ́run fi bẹ̀rẹ̀ títí títí tó fi parí ẹ̀ ọlọ́run ní amúnáyà tàtàrù ẹ̀bí ìrọ̀wọ́ àwọn káàbì nílẹ̀ kí ni wọ́n béèrè ń pa rẹ̀ náà torí gbà tá ní sọ̀tàlà ń kọ́kọ́ sọ ti ní abẹ́rẹ́ lọ́wọ́ àgbẹ̀ tí ń tànàbí ti wí tó sì ní ṣẹlẹ̀ ń tòótọ́ kódà ọkọ̀ àbújá ìlara ọkọ̀ aláwọ̀ ọwọ́ àlọ́ sàárì ìkàntí ẹ̀ egun tó ti mọ̀ pé egun rẹ̀ ó ti kẹfún ọwá lọ ọwá ní owó ọwá múlú egun tó wà ń bẹ̀ ó sì lọ síwájú ànábì sallallahu alaihi wasallam ó sì fọwọ́ tẹ̀ sísì irun sísì irun ó lẹ̀ sí òkú díẹ̀ lọ ó ní àtẹ́sírùmù àná rọ́bà kàlí ìyá àdá ó sì ní ilé nìkan ọlọ́run ọba rẹ̀ yóò di eléjìlè ẹ̀wọ̀n tó tóbi ọlọ́run ọlọ́run wá fèsì padà nínú ẹ̀ náà ni tọ́wà ní ọwọ́ ìparí sóràtù yàtí ọlọ́ọ̀bá fi pèsè fún bẹ́ẹ̀ náà ni ilé náà nígbà agbára tẹ̀sà àdúgbò àwọn káàkiri ìdílé tí wọ́n lè mọ̀ náà tí wọ́n fi wá ń béèrè nípa ọ̀rọ̀ àjíǹde tó fi ń jà wọ́n lẹ́nu pé ah sọ́nà ó sì ṣe sọ́nà ó sì ṣe tí ó sì gbẹ́ dàbílẹ̀ ọlọ́ọ̀bá tó tó alẹ́ nínú rẹ̀ ọ̀rọ̀ ńlá èyí tó ti pé àwọn gangan ẹnu wọn kò sí inú pé yóò nígbàgbọ́ sọ́jọ́ gbígbà ìyáàmù àbí kó nígbàgbọ́ yìí pé ọmọ sí é ti kọ́ ṣẹlẹ̀ àbí ọmọ sí é ti kọ́ mọ́ ṣẹlẹ̀ èèyàn méjì táwọn rí nù ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta òun wá ní pé kò ní dájúdájú kò ní ṣẹlẹ̀ ẹ ń bá ń sọ̀rọ̀ òyìn ọkàn ọkàn ọkàn jẹnu rẹ̀ yà tó lè sọ kọjá lójú pípẹ́ ẹ̀dá òtù ní ìdílé padà ìran èèyàn méjì tẹ́ ẹ̀ mọ̀ rí náà nìyẹn ìran àkọ́kọ́ ẹni tó nígbàgbọ́ sí náà ni mú mi ní òdodo tọgbà àwọn àdínẹ́bí ọlọ́run gbọ́ tó ti gbogbo àdínẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tọgbà àjọ ìran ẹlẹ́ẹ̀kejì ẹtí ọmọ ti ìmẹ́jì rí pé òun ò nígbàgbọ́ sí ayé yọmọ sọ́lẹ́nu ṣùgbọ́n yóò tún máa tuntun wò wípé tọ́ba lọ ṣẹlẹ̀ wàhálà màdùmọ́nù ọmọ ṣe é ṣe kíkiri ọmọ ṣẹlẹ̀ ń tó tọ̀ so ọlọ́run sọ pé bá ní ní aláàlọ́sì ìbàsíyà wàlọ́ alùpàá màhàbíyà so ẹ̀rí ọkàn olè yìí tí kò máa wà wà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí tí bá ń wù nínú ọpọlọ àbí nínú làákàì àbí ìwà tí bá ń wù ìrìn èèyàn méjì yẹn ọlọ́run bá wọn sọ fún anú kúrá yìí pé alẹ́bí ìhùn ẹnu tí wọ́n dún òkú lórí tó kò ní ọmọ tí ti kọ́mọ̀ lù ẹ̀ ẹ̀ sì máa rẹ́ lómi nínú ọjọ́ gbà yìí pé àjíǹde ń bẹ ẹ̀ ṣùgbọ́n òun rò pé ọlọ́run wá jí òun dìde bó ṣe wà yìí á rí bẹ́ẹ̀ nù wọn ọlọ́run bá ń sọ wípé kálá sọ̀yà àdàmúùn bí wọ́n ti ń rò pé òde ṣẹlẹ̀ yẹn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ń bọ̀ wá jí wọn wọ́n a àlìkìyàmọ̀ mọ̀rí ọmọ tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n lásìkò wo lásìkò tí ó ti bọ́ sọ̀rọ̀ ike ịma ìmọ̀lì tí wọ́n bá láwọn òní nígbà náà kò sáǹfààní bẹ̀rẹ̀ ọlọ́dàkù mọ̀jọ̀ ẹ̀jẹ̀ yìí nígbà bá fẹ́ kú láti onígbàgbọ́ òdodo o àwọn èèyàn kan ní ẹ nígbà tí wọ́n bá fojú kan màláìkà yóò tó wá mọ̀ sí ah, àwọn ọlọ́run sọ ọlọ́run sọ

tí è bá ṣe pé àwọn náà tó dúrí á tẹ̀lé pé a ṣe ẹnìkan ti ń bẹ̀tọ́ lágbà lórí àwọn nǹkan yìí alákọ̀ọ́kọ́ ọlọ́run ní alam naj'alil arda mihada sáwọn ọlọ́run ọba la dá àtúwá tẹ kọ́rọ̀ fún láti mọ̀ ẹgbẹ́ náà inú gbogbo agbára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́jẹ́ pé bá a ti pọ̀ tó sa alágbára ká dáyé ìpẹ̀ sa alágbára ká kóyé ìpẹ̀ jọ ẹwọ owó lórí àyè kankan láti lè kan síbi ìgbà ẹwọ owó tá à ń ná wá fún ká dáyé àdínkù ọba dáàbì kan lọ a àti ilẹ̀ ẹlẹ́yẹ kó lè jẹ́ a lè máa rìn lórí ẹ̀ ọlọ́ni alámẹ́jẹ́ ní àdá kékeré sáwọ́ ọlọ́run

àwa dáyé lápò àtàbò tó jẹ́ pé bọ́ọ̀bá lábo ní ń wù ọ́ tọ́lọ̀ ọba ọba ṣe fún ọ òsìn tó ṣe bọ́ọ̀bá lápò ní ń wù ọ́ tọ́lọ̀ ọba ṣe fún ọ òsìn tó ṣe bọ́ọ̀bá lápò àtàbò lọ ń fẹ́ tọ́lọ̀ ọba ṣe fún ọ òsìn tó ṣe ẹwù tí tóbi ọlọ́run ṣé ẹ̀yin tó sì yẹn iná ẹ̀lọ́ lágbára kó tún jí yín dé wàjá ànínà nawmakum subata ọlọ́run ní oorun yín táàmù kùn ilé ayé tí bá gbára àwọ ọlọ́run a sì ṣe é ní ìsinmi fún yín tó bá di ọ̀rẹ̀ ìyẹ́rẹ̀ ìyẹ́rẹ̀ ìyẹ́rẹ̀ jẹ́ ń sùn díẹ̀ nígbà bá tún sùn díẹ̀ wájà ánà lẹ́yìn lálibàtà àwa láti òru yín láti ní bíbò àtìrí fún yín tí ó mọ̀ sí òkun bólẹ̀ wájà ánà nàhárà màáṣà a ṣe ọ̀sán ní àsìkò tẹ́ẹ̀mọ̀ wájà ẹ̀mú káàkiri tẹ́ẹ̀mọ̀ rí nàríra yín ẹwọ gbogbo lámpù gbogbo gílóòbù ayé pátápátá tá a kalẹ̀ lẹ́ẹ̀kan náà tó tó gílóòbù tọ́lọ́ ọjọ́ yọkan òun náà ni òòrùn sọ́lágbára àtòrùn sọ́lágbára àdájí rẹ̀ sọ́lágbára ìdákanu mẹ́wàá ìmọ̀lẹ́ òrùn ẹ̀wù títóbi ọlọ́run ọlọ́run ata àtẹlẹ́ ìyá lè jíyìn lè tí ò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́run sọ wípé wọ́n bá ní iná fọ́nkọ̀kùn sábẹ́ à ń ṣe dáadáa àjà méje sánmà méje tó a ti ń gbìyànjú tó tà ń lo òkè tá ń lo sọ́fíìsì kò sí àwọn ìbò òsì ìdèlè tó tún wà òde sánmà ẹwọ ti tóbi ọlọ kò sẹ́ni kẹsàn-án tó kò sí bí sánmà àkọ́kọ́ sánmà àkọ́kọ́ láti wú lọ́ọ̀rẹ́ láti òtọ́lọ́ bá fẹ́ kárí àsìkò tí ọba fẹ́ rí ẹ̀sùn bí lásán láàmà wò áwà àrókò sánmà ẹwọ ti tóbi ọlọ ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá sọ pé wàjà á nà sàrájà wàhájà àwọn ọlọ́run la ṣe àtùpá ẹyọ kan ṣoṣo tí ń ṣe ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ lágbára oná lòrùn wà ń zálìnà nínà mọ̀ṣọ̀rọ̀ ti máa ń tẹ̀jáàjà àwọn ọlọ́run bá lè kí ńlá ń sọ̀kalẹ̀ fún yín àwọn omi tí ń tira wọn lọ́kàn kan látara ẹ̀ṣújò ọlọ́run ní agbára wa ni ẹnu àyà kan ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa bẹ̀yẹ̀ pé à ń sọ omi kalẹ̀ láti sánà nípa ṣe pé wọ̀mọ́ láti tó ń lọ fún ìgbà àdìní tẹ́ ẹ bá kó gbogbo olóògùn ayé jọ àti bàtí ayé èdè kankan èdè òwe tòwé yóò tún ju ìfẹ́ ẹ̀pọn lọ ẹ̀wò tó tóbi ọlọ́run títà tó bá ti dà á lẹ́wọ̀ ó ní nǹkan tó ní òtún ṣe lára alẹ̀ ó ní tí ó tún ṣe lára nǹkan ọ̀gbìn ó ní tí ó ṣe lára kànga àti bọ́ọ̀rù àti gbogbo nǹkan tó ń ṣe látara látara alẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ní àwa là ń sọ kalẹ̀ fún yín lè lókùnrin dàbí ìhábà wọlé báàtà omi yìí a fi ìjọ èso àti irúgbìn irúgbìn àwọn ewébẹ̀ àti ìkẹ́ èso àfi ìjọ wọn jáde ọjà nìyẹn ti ní àjùbàbà àwọn ọgbà kókó tí ó sì lura wọn lọ́kànkàn àwọn náà bá à ń ṣe látara òjò yìí ọlọ́run ti wá dá kọ̀ọ̀kan mẹ́sàn-án ipe òun tó òun lágbára lórí àwọn nǹkan yìí òun lágbára lórí jíjí àwọn ọmọ ìlú ìwọ̀n dìde ọlọ́run tó wá sọ pé inna yawmal fasli kana miqata ìjọta tó ń péyà láàrin òdodo àti rọ àti tí ìṣe tiẹ̀ ṣùgbọ́n wọ́n gbé mọ́ lẹ́sẹ̀ ọ̀rọ̀ náà báyọ ìjọ náà ń bọ̀ ọlọ́run fi sọ fún ayé pé àjíǹde ọ̀gbọ́dọ̀ tẹ̀lẹ̀ ètò rú mọ́ra wọn ti pọ̀ jù nílé ayé ọlọ́run wá fi àsìkò sí tí ó sàlàyé gbogbo ẹ̀ yéké yéké fún kálukú tí kálukú wọ́n gbẹ̀sán tẹ́ rẹ̀ tó bá ti inna yawmal husni kana miqata ọjọ́ tí ọlọ́run bó so pé láàrin irọ́ àti òdodo ó ti ní àsìkò lọ́dọ̀ ọlọ́run tásìkò ní ọba tó kò ní wá ṣùgbọ́n tásìkò ọba tí ìtò ọmọ ẹ̀dẹ́ ìdílé lè mọ ẹja mú káàkiri ẹni tó lòun tó bá òun táwo òun lágbára báyìí òun tó nígbà tá a ti kókó èdè tí kú bá fi dé báyìí yóò sọ bí ó pè bí ọmọ ike tí ò lè lágbára kankan mọ́ àsìkò tí ọ̀wá sí ìdéhùn ká lù ú dáadáa ká mọ́ jọra wa lójú ká mọ́ kò sí ọwọ́ àwọn káàfì yìí tí wọ́n nígbàgbọ́ ń pa ọjọ́ àjíǹde ọlọ́run bá sọ pé ní ọjọ́ àjíǹde yìí yàwó ọmọ yorùbá kòkò sóòrò ọjọ́ tí wọ́n fẹ́ fòfò sínú ìwónìí

ní ẹ̀bá tó súnmọ́ yóò tún jìnà sí ní ẹ̀bá tó súnmọ́ yóò gbé orí kankan lẹ̀ àwọn òkè tẹ́ ẹ ti mọ ju ìwòjú wo yẹ yọ wá dá sí ìwòjú mọ ẹ̀ sí tẹ̀lẹ̀ gbogbo ilẹ̀ wà fúláàtì lọ ọlọ́ni ilẹ̀ jáde nàmà káàdà ti mẹ́rin sọ ọ̀dà dájájú náà jáde nàmà ọmọ rẹ̀ àwọn káfìrí lè tọ́ ìrànà ààbà ibẹ̀ ni

àwọn káàkiri tí wọ́n bá wà nínú náà yẹn o ní tọ́ títùtù kankan wò ní tọ́wò bẹ́ẹ̀ náà ni tí ọ̀rẹ́ wọn ló gbẹ náà kò ní sí fún wọn ilẹ̀ àríyìnmọ̀ wọ́gbàsá ọ̀ táwọn mẹ̀láìkà bá tún wá fẹ́ mú nǹkan kan fún wọn ipé kò burú bẹ́ẹ̀ fẹ́ kígbe tó yìí ẹgbà tí ọ̀rẹ́ yìí lẹ́kún wọ́n kù mọ́ lẹ́fẹ̀ẹ́ ni omi gbóná àti ètùtù àwọn oníwẹ̀dẹ̀ ni wọ́n wà fún wọn gbé fún wọn

tọ́jà pé yóò ṣe kò ń gẹ́ iṣẹ́ tí wọ́n ṣe innahum kanu la yarjuna hisaba àwọn náà ń gbélé ayé wọn ò retí pé ẹ̀sán kankan wà lórí iṣẹ́ táwọn ń ṣe. wa kazzabu bi ayatina kizzaba gbogbo àyà wa ohun àmì tí wọ́n fi mọ̀ pé àwọ̀ ọlọ́ọ̀ba tó ń bẹni kó wọ́n sì fi mọ̀ pé alágbára lórí àjíǹde tá a ti kà lọ sókè yẹn gbogbo ẹ̀yàn fi rán إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا ọlọ́run ní gbogbo nǹkan pátá àwọn ọlọ́run bá ti ṣe ìṣirò rẹ̀ o a ti ṣe ìṣirò rẹ̀ o fàbúkú fàlànàzí ilẹ̀kùn ìlà àdàrà ọlọ́run ní ọwọ́ náà máa sọ́wọ́ káàkiri pé ẹ tọ́ ìgbà náà ẹ jẹ́ sàn-án kò sí káàkà lè kúrò ní ẹgbẹ́ àti ìyà ọlọ́run ọlọ́dá fún mọ́ta àtọwà kó ìyà iná o mọ́jà wọ́bẹ́ o wọlá tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ hádà wasallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa sallam alhamdulillahi wa kafa wassalatu wassalamu ala rasulihi mustafa wa alihi wa sahbihi wa man bi athari kafa amma ba'd فمواصلة لما تقدم قال الله تعالى إن للمتقين مفازا ní ìtẹ̀síwájú lórí tó ti sọ́wájú ọlọ́run bá lè tẹ̀lá sọ fún ayé pé dájúdájú ààyè ìjèrè ọ̀n bẹ fún àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run jíjèrè náà ní pé kọ́wé èèyàn ọ̀tọ̀ tí ń fẹ́ kọjá pé nǹkan díẹ̀ nìyẹn ṣe kọ́wá bí ń tọ́pọ̀ fi ń jèrè nìyẹn innal muttaqina mafaza àyè táwọn mọ́mìnì tí wọ́n ti rí èrè jẹ lórí iṣẹ́ wọn ọlọ́run ti wà létí ìkálẹ̀ fún wọn àdá ìkọwà ànáàbà ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò ṣe ọgbà oríṣiríṣi fún wọn àti èso inab tí wọ́n máa jẹ wákàwá ibà àtọ̀rà àbà bẹ́ẹ̀ náà ni àwọn ọmọdé tọ́jẹ́ pé ọjọ́ orí wọn ó súnmọ́ra wọn ọlọ́run ti sílẹ̀ fún àwọn lọ́kùnrin bẹ́ẹ̀ náà ni àwọn múmìnì lóbìnrin wọ́n jẹ́ ìyàwó ọkọ wọn nígbà jẹ́nà torí ẹ̀rọ fẹ́ pé kí múmìnì ọkùnrin kọ́ sẹ̀sà dáadáa lórí ìyàwó tó bá kọjá tí wọ́n jọ Islam dáadáa tí wọ́n ọkọ àtayá nínú àjẹ́nà bẹ́ẹ̀ náà ni múmìnì lóbìnrin kọ́ ọkọ tó bá fẹ́ lè bàjẹ́ pé wọ́n àtayá nínú ọlọ́ọ̀bá àlekọ́lá sọ fún wa yìí pé wà ká àsàǹdì ha kọ̀ ìpè tí wọ́n fi máa mú oríṣiríṣi nǹkan mímu tọ́lọ̀ ń kalẹ́ sí ilẹ̀ fún ọ tí ó sì mọ fọ́fọ́ fọ́n gbogbo ìgbà tí ò ní jẹ́ àmúkù tí ò ní jẹ́ àbọ̀ ọlọ́ọ̀bá ti kalẹ́ sí ilẹ̀ fún ọlọ́ọ̀ jẹ́nà láàyè sùnmọ̀rún nà sí ìhà lágbọ́rọ̀ ọ̀rọ̀ ọba ti ẹ̀ orin kan ni wọ́n ń kọ́ orí burúkú òṣèǹtì ọ̀tẹ́jọ́ ọmọ gbọmọ ńlá jẹ́nà ọlọ́run bá sọ pé jaza amẹ́rọ̀bíkà àtọ̀ alìkìtàbà ilé ọjẹ́ ẹ̀sán látọ̀dọ̀ ọlọ́run lórí iṣẹ́ tí wọ́n ṣe ó sì jẹ́ oore látọ̀dọ̀ ọlọ́run lórí iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀sán ni lórí pé ó ṣe dáadáa ẹni tí ò ṣe dáadáa tí ò kú lórí ìtàwọ̀sí jẹ́ náà sí tí ó dáa ju iṣẹ́ rẹ lọ torípé ànábì wa sallallahu alaihi wasallam ó ti ó ti ṣàlàyé ẹ̀ fún wa nínú hadithi rẹ̀ ipe ẹnìkan kò ní wọ àjẹ́nà àti pẹ̀lú àwọn ọlọ́run kọ́mọ́rù pé iṣẹ́ rẹ̀ nìkan ní ìgbé wọ àjẹ́nà àwọn tàbí sọ pé àti wọn náà olóòtú náà ilá ń yẹ tàbí mọ́ta ní rọ̀bì bẹ̀rẹ̀ àmọ̀tì mílí wọ́n fọ́dọ̀ tàbí tọ́lọ́ bá máa má sàánú mi lókù sàánú ọlọ́run ilá àbí wọ àjẹ́nà ṣùgbọ́n iṣẹ́ wa bẹ̀rẹ̀ o èmi ọbẹ̀rẹ̀ rẹ o iṣẹ́ tí ò ní ẹbọ nínú tí ẹ̀ bá ti lè kú lórí ẹ̀ ó ti jèrè ayé ó jèrè ṣùgbọ́n ọwọ́ ń tí ìrùn jáwọ́ lọ ọdọ mọ́ta ọdọọdún ọdọ gbogbo Ramadan ẹbẹ́ wá wà nínú ìyá rẹ yóò jù lákàbì lọ torí pé ègbò ni àfẹni látọ̀dọ̀ ọlọ́run sọ pé àwọn tí a bá jẹ́ pé bí a ṣe ń sin náà ní ẹ̀sìn ìjọba ìrẹ́lẹ̀ ọlọ́run ìsàlẹ̀sàlẹ̀ tó gbé jù náà lọ́lọ́run fún ọtí láti ìyá lọ ọlọ́dà ọjà wò orí bẹ́ẹ̀ gbogbo ẹ̀rù tá a bá rí ká máa jì tàwùsí ìlú ní kọ́ ṣáájú tàwùsí ìlú ní kọ́ ṣáájú tó dàbí à ń jẹ́ èèyàn táìsàn ń ṣe èèyàn tí gbogbo oríṣiríṣi tí ọ̀dà ń ṣe èèyàn tí ìmọ̀ọ́nì rẹ bá ti dúró pẹ̀lú ọlọ́run òjèrè ilé ayé òjèrè àlùfíà wọn ṣùgbọ́n tó wá ti lè jẹ kọ́rùn-ún kẹ́kọ̀ọ́ kò mú nira tí ti ọ́ kú ó tù wá tù á jẹ́ ìyàpọ̀mọ́ fún òfin méjì nígbà báyìí wájú ọlọ́ torí ẹ̀rù jẹ́ káyà máa sọ́ra sí káyà máa sọ́ra sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ogbe wa ìmọ̀ ni wọ́n kéré ibi tí a máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ kọjá ọkàn wọn fúyẹ́ ṣùgbọ́n tọ́kùnrin bá ti gbóòdù ọkùnrin tọ́tọ́ obìnrin sọ́nà tàùsíìdù yóò dòrí ilé fún obìnrin yóò sì dòrí fún òun náà mọ̀ bá ti di pé

àti gbogbo tó wà láàrin méjèèjì òun jẹ́ aláàánú tó ṣe pé láàyè mẹ́kú náà nínú ìtọ́ ọ̀rọ̀ ọ̀sẹ́nìkan tí ó gbóyà tí ó gbóyà wọn sọ̀rọ̀ wájú ọlọ́run láti kìyà man adìnà láòrò yàwó rahman wa qala sawawa ẹni rẹ́kọ̀ onílé sọ̀rọ̀ náà màláíkà náà àfẹ́tọ́nà ọba aláàánú bá yọ̀ǹda fún ọ̀rọ̀ déédéé ni ó sì sọ zalika al-yawmul haqq ọjọ́ òdodo lọ́jọ́ yìí faman sha'a ittakhadha ila rabbihi ọlọ́láwọ̀ ọlọ́run àǹtílẹ̀ fún yín ká ìyà tó súnmọ́ gbogbo tí ọba ti tẹ̀lẹ̀ nle ayé ìgbà tó súnmọ́ náà ni ikú wa téèyàn ó kú lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ọba wà lọ́mọ ọdún kan ọba wà lọ́mọ ọdún mẹ́fà ọba wà lọ́mọ ọdún ìgbà tó ti kan ah, lágbájá ó sì ní vice chancellor university lánàá o ó ní department o ó ní president lánàá tí ń control gbogbo ẹ

ọlọ́njẹ́ ọ̀dá o ọlọ́njẹ́ ọ̀dá o ọ̀là àtútóbi ọlọ́wọ́ lánàá rẹ̀ ọlọ́ba àlekọ́ láfẹ́ yí pé ìyà tó súnmọ́ yẹn a mọ̀ ń kílọ̀ ẹ̀ fún yín ọjọ́ tó ṣe pé yẹ̀ǹdóró lùmọ́rù máa kọ́ dànù sí ẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀ọ̀kan yóò rí iṣẹ́ tó ti ṣe síwájú tí ò ní lábòsínú àmàláìkọ̀ nínú ẹ̀wọ́ sí yóò kọ́ ha sí ní pé ha máa lè ha dàlè kìtà láàrú gbájú sọ̀dún yíra tán wọlé àtẹ̀yẹ́ra tán ilà àkọ́ha irú ìwé wo lágbára tí mo wá lójú sẹ́gbẹ̀ẹ́ kan tí mo yé musu wọ́n ìsìn kan bẹ̀ kátó wá pé tó bú tó bú ní bùdídì tí ń sọ fún gbogbo ní wọ́n kọ́ bẹ̀ ọlọ́ndàkùn kọ́sàánú wa o kọ́sàmójúkò fún wa o káwa náà wá gbìyànjú kọjá pé iṣẹ́ o kálukú wo yóò rí iṣẹ́ tó ṣe wọ́n yẹ kó lòlì káàfin rí àlẹ́ ìtajà òkú ń tutọ̀rọ̀ ọ̀bà káàfin yọ ọmọ sọ pé áà kó o sì jẹ̀bi ńlẹ̀ ayé ìfẹ́ tí ó ń tẹ̀ mọ́lẹ̀ kó o sì jẹ̀bi ńgbà náà kó o mọ́dé yàn torí pé àwọn tí wọ́n sì fi lò sẹ́wájú ọlọ́run iná ẹ̀ ní èèyàn àti àjẹmọ́ àwọn mọ̀láìkì òní ti rò kankan torí káwọn máa fi ìbá dà lọ ní fún ẹ̀yà kọ́ ọlọ́run lórí àti tọ́ba dùn pa ọ́ àwa tá a ní ẹ̀mí tẹ́sù lè bẹ̀rù àwa iná ẹ̀ la ní ìṣòro wájú tọ́jà pé àbábá wùwà a lè ṣe dáadáa tọ́bá wùwà a lè má ṣe dáadáa tọ́bá wùwà a tọ́bá wùwà a sí ìyọ̀ wa ká máa lọ kí ọ̀sẹ̀ ní torí ẹ̀ ni a ní ẹjọ́ ọlọ́run dákun àti títóbi rẹ bẹ̀rọ àti àánú rẹ bẹ̀rọ ọlọ́run àti ọlọ́run já ru rẹ o ọlọ́run já ru rẹ já sọ rẹ o ọlọ́run já rí ibi rẹ gbé ká o àtàwa àti àwọn fámìlì wa ọlọ́run dákun kó pa wá pọ̀ sínú ìkẹ́ kọjá fi wá fún àdánù wa Muhammad sallallahu alayhi wa sallam kó pa wá pọ̀ mọ́ àwọn ẹni rẹ ọlọ́run ìlú wa lórí bó ṣe rí èyí tó ń dá ń bẹ̀ ọlọ́run jẹ́ ọmọ ìgbèrú sí i ètò kù bẹ́ẹ̀ káàtó ọlọ́kọ̀ọ́ba amúkó bẹ́ẹ̀ ọ̀wọ́n nǹkan tá a wà ń lẹ̀ ọlọ́ba abutútù láwò ọlọ́ba abutútù láwò ọlọ́mọdé adìkè pèrí kí ọlọ́run ọlọ́dàkọ́mọdé adìkè pèrí kí ọlọ́run torí ìrìn àtọ́wò yìí ó ọlọ́dàkọ́mọba wa ṣètò nílùú wa وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله